we want that muslim tẹ́tí rẹ̀ ò di tó fẹ́ jókòó lórí àga gómìnà twenty twenty seven tó fẹ́ ṣe campaign wa bá wa tẹ́ fẹ́ pè lọ́mọ ìyá wa abẹ́rí ní ìsìn kó jáde kó sọ ohun tó ń ṣe fún ọmọ ìyá rẹ̀ nínú Ramadan abẹ́rí náà apart from pé bóyá ẹ sponsor abẹ́ ṣe nǹkan kan a fẹ́ ríbi tẹ́ ẹ ti ń pín oúnjẹ fáwọn èèyàn nínú oṣù yìí a fẹ́ ríbi tẹ́ ẹ ti ń fáwọn èèyàn lówó mo fẹ́ rí ibi tẹ́ ẹ ti ń pín oúnjẹ táwọn èèyàn wá ń gbà kẹ̀tíkẹ̀tí tí àwọn tí ò rí tí wọ́n fi ṣínú tí wọ́n ń rí ṣínú àwọn tí wọ́n ò rí tí wọ́n fi jẹ sàárì tí wọ́n ń jẹ sàárì èmi Oríyọmí Hamzat fẹ́ rí i will challenge you that time nakomi o bàbá wa Kúnlé Sanni alhaji kúnlé sanni this message is coming to you directly ọlọ́run ò ní pa yín by twenty twenty seven àjọ wà ní otm tmc gbogbo ẹ̀yin ìjọ islam nasfat bẹ̀bẹ̀ islam korib ansarudin anwarudin i am putting this forward sir sending this message to you ẹnikẹ́ni tá a bá rí sìn bébí ṣe ń pàlù tó ah kìrìsìtẹ́nì sì wá sórí prógráàmù mi ó sì rí gbàǹgbà wẹ̀ lọ́wọ́ owó ní há tẹ́lẹ̀ ó sì lóun ò ní há owó oúnjẹ làwọn èèyàn wá gbà lónìí ó sì ṣètò níjokòdó wọ́n sì dí Ṣàngó pa ó ṣètò níjokòdó wọ́n sì di Ṣàngó pa ó ní káwọn ah, oúnjẹ ló wọ́n àfẹ́ yẹn three hundred lónìí kódà ó ti náwó náwó náwó lónìí ẹ̀dẹ̀ wà nílùú èyí tí ń ṣèjọba lọ́wọ́ wà nínú yín o èyí tí ò ṣe tó fẹ́ bẹ̀rẹ̀ wà nínú yín o yóò wá di twenty twenty six ìwà máa rí àwọn NGO àwọn NGO tẹ́pẹ́ ọ̀pá àwọn NGO kan kìnnìkan foundation kìnnìkan gbogbo foundation yìí ni ó crash dànù kìnìún kan foundation kìnìún kan foundation are you blind are you deaf ṣe ẹ rí bí gbòòrò ṣe rí ni ẹ ráwọn ọmọ ìyá yín bó ṣe ń gbàwẹ̀ ni ẹ ráwọn ọmọ ìyá yín bẹ́ẹ̀ ọba sọ́ra nínú ọ̀wẹ̀ yìí yóò fẹ́ fi àrámù jẹ sàárì yóò fẹ́ fi àrámù sínú fa. They don't know where the food comes from. They are looking for food anywhere. Anywhere they see it. They don't question again wọn àwọn èèyàn ṣàfọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ṣàfọ mọ́ tí wọ́n jẹ mọ́ wọn ṣàfọ mẹ́ẹ̀mọ́ gbogbo tẹ́rì náà ń jẹ ẹ̀wá rẹ̀ mọ́ bọ́rí físà ẹ̀wúmúra ni wọn ò tí ì fún wọn yìí tí wọn bá padà fún wọn ní físà ẹ̀wúmúra ọ̀pọ̀lọpọ̀ kúkú tẹ́lẹ̀ náà umra tí kúkú lọ náà wọ́n kúkú mọ̀ sákùn lé torí wàhálà àwọn èèyàn nú àwẹ̀ náà ni kì í ṣe pé gbogbo wọn náà wọ́n lọ rè sí lọ́hùn wọ́n sá kúrò wàhálà àwọn èèyàn náà wẹ̀ wọ́n lọ mọ́ sunú òtẹ́ẹ̀lì wọ́n gbádùn títí tí wọ́n fi padà dé wọ́n náà náà lọ sí lọ́ni. Was it not day before yesterday? mo bẹ̀rẹ̀ sí ní rí àpò rẹsì tí àwọn kan rù kẹ̀tíkẹ̀tí wọ́n ru àpò rẹsì à ó kọjá bẹ́ẹ̀ wọ́n ru àpò rẹsì tó pọ̀ wọ́n wá sọ pé èèyàn three thousand was it three or thirty thousand ṣé three and three na be thirty thousand wọ́n sà sọ pé ẹni yẹn o bóyá three thousand sá àbí thirty thousand ni that three or thirty thousand mo sábà mọ̀ pé three wà ń bẹ̀ bóyá wọ́n wá fòdó sí lẹ́yìn àbí wọ́n fòdó sí lẹ́yìn mo sì mọ̀ pé ó ní thousand thousand ni wọ́n ní ẹni yẹn o wọn à mọ́ kò dárúkọ ẹ̀ ó bẹ̀rẹ̀ àwọn èèyàn ń ru àpò rẹ̀ sí kọ̀ọ̀kan pé èèyàn thirty thousand ni èèyàn thirty thousand ni èèyàn thirty thousand yà èèyàn thirty thousand ni ló fún ní àpò rẹ̀ sí kọ̀ọ̀kan that means pé thirty thousand àpò ìrẹsì ńlẹ̀ nìyẹn gbé jáde ẹ jẹ́ à lọ by calculation sir by calculation ma. Uh, èló ni àpò ráìsì ń sìn Idris. eighty something k eighty three. ẹ eighty three k. eighty three thousand. ó yá ẹ jẹ́ calculate, iye tó ṣeé ṣe kẹ́ni ẹ ná. let me have your phone. phone ẹ. mo ti rí ní ṣe fúnra mi bí. ah ah two million three thousand wọn kọ́ sọmọ tó ṣiṣá eighty three thousand eighty three thousand times ó ti ó ti yẹ thirty thousand. mo ń bọ̀ o thirty thousand times 83,000 is equal to 2 billion 490 million 2 billion 490 million ah mo rò ní two point something million èmi kẹ́rin bá ṣe é ni ah two point four nine zero two point four nine zero billion naira lẹ́ni yẹn náà kò dé dárúkọ rẹ̀ ṣé ẹ fẹ́ tàn wá pa ni <laughs> ta ló gbé two point four nine zero two billion four hundred and ninety million kalẹ̀ tí ò dẹ̀ forúkọ rẹ̀ sí ní nàìjíríà ta ni ṣé owó yẹn tó rí yẹn ẹ jáde ọmọ fà lọ o ṣé owó yẹn within the uh, uh, map Kano ló ti rí owó yẹn is that money Kano money or Nigeria money ṣé ẹni yẹn olóṣèlú ni tí ò tí ì sọ àbí kò ní sóṣèlú. So ṣé bá a ṣe ń ṣiṣẹ́ tá a ṣe ń rówó yìí ilẹ̀ nìyẹn rí i ni àbí orí lọ́nà míì nọ́mbà wà ní pé àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ tí ì bá a jẹ tó ṣerú ẹ̀ kó fáwọn èèyàn ló ń jẹ God bless you we are not here to probe you but we are here to ask some questions. we are here to ask some questions. ṣé èèyàn kan ni àbí group of people philanthropist ni wọ́n ni àbí politician ṣé wọ́n ní tí wọ́n gbà lọ́wọ́ èèyàn ni àbí wọ́n ní tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run irú oore yẹn kì í ṣoore ọ̀fẹ́ gbogbo ìwọ̀n torí Yomi Hamzat náà ṣe mi ò ń ṣoore ọ̀fẹ́ Ọlọ́run tó dá wa kì í ṣoore ọ̀fẹ́ kò ṣoore ọ̀fẹ́ anywhere ayé àtọ̀run kò ṣoore ọ̀fẹ́ ńbẹ̀ tó bá yẹ pé oore ọ̀fẹ́ wà láyé ni ìgbà tọ́lọ́run dá wa tán yóò fi wálẹ̀ ká máa lọ for free ni kò ní pé ká sin òun kò ní pé ẹni tó ń bá ṣoore fún tí ọba dúpẹ́ kò ní sọ pé òun ó gbórí yẹn lọ́wọ́ ẹ̀ padà kò sóore ọ̀fẹ́ ìwọ ló tí ì san tó o bá tí ì san o sì gbọ́dọ̀ san ni ọlọ́run dá wa ó ní ká máa gbé ní orí ìlànà bó ń ṣe dá wa pé a gbọ́dọ̀ kọjá ibi tó ń fi wá sí. Si that means pé kò tú wálẹ̀ ká máa lọ nìyẹn we are not free we are under his directives. ìdí rẹ̀ tó fi sọ pé ẹni tí ò bá dúpẹ́ ó kórìíra kéèyàn má máa dúpẹ́ gan ó kórìíra ẹ̀ gan ọlọ́run kórìíra kéèyàn má máa dúpẹ́ so that means pé ọlọ́run ó gbé títóbi fún ọpẹ́ that means you pay me back when I do anything for you you pay me back yeah you acknowledge me you you appreciate me you let the whole world knows i am the one that do it that's why ìtàn sọ pé ọlọ́run ọlọ́run owú ni ìtorí pé ọlọ́run ò fún wa lọ́fẹ̀ẹ́ ló fi kórìí ló jẹ́ pé ntọ́lọ́run kórìíra jù ní ayé àti ọ̀run ni kéèyàn mórogún pẹ̀lú ẹ̀ tó fi sọ pé òun ò ní forí jẹun tó bá mórogún pẹ̀lú òun look at that that the honour the accolade the thanks that belongs to me you now give it to someone else after i give you life after i guide you after i guard you after i provide everything you need for you instead of you to come back to me allah Allah ló pe instead back to instead, instead of you to go instead of us to go back to allah we now see one afar somewhere one baba olowo somewhere one babalawo somewhere we now go to that people and say ẹ̀yin lẹ ṣe ọlọ́run sì mọ̀ pé ẹni yẹn gan òkúkú lè ṣe fúnra rẹ̀ òun ló ń lè ṣe fẹ́ ni yẹn gan ìfà tó wáyé pé yẹn gan ló fún ẹ nǹkan lẹ́yìn tó bá dúpẹ́ fọlọ́run tó bá dúpẹ́ fẹ́ ni yẹn tán wàá tún dúpẹ́ fọlọ́run tó rán ẹni yẹn sí ẹ kò sóore ọ̀fẹ́ ìbéèrè wa ni pé ẹni tó gbé àpò ìrẹsì thirty thousand kalẹ̀ èèyàn ọwọ́ àwa èèyàn ló ti fẹ́ gba nǹkan ní àbọ̀wọ́ ọlọ́run àdáni kò sí ibi tí ò ti ní ráìtì láti gba nǹkan o kò síbi tó ti fẹ́ gbà tí ò dá o tó bá jọ́wọ́ àwọn èèyàn ló ti fẹ́ gbà fàkátì kọ́ gbà lọ́wọ́ wa to whom much is given much is expected tó bá sanwó àwọn èèyàn Kánò náà ló ti fẹ́ gbà á tó bá jẹ́ pé ìbò state ní ń wá tó fi náà tó tó bá kí gbogbo wọn ó dìbò fún kò sí tó burú tó bá jẹ́ pé ìbò federal ní ń wá tó sì mọ̀ pé Kánò ní máa gbé èèyàn wọlé tó yẹ pé bò Kánò nìkan ló nídìí kí gbogbo Kánò ó tẹ̀lé kò sí tó burú bẹ́ẹ̀ táwọn yòókù ọba tẹ̀lé torí pé àwọn tó rí ló fún ní nǹkan yẹn ṣùgbọ́n ṣé èbó ló fún wọn ni àbí iléeṣẹ́ tó ń ṣèrẹsì àbílẹ̀ iṣẹ́ tó ń ṣe sìmẹ́ǹtì àbílẹ̀ iṣẹ́ tó ń ṣe nodules àbílẹ̀ iṣẹ́ tó ń ṣe yọ̀ àbílẹ̀ iṣẹ́ tó ń ṣe flour àbílẹ̀ iṣẹ́ tó ń ṣe sugar we don't know àbílẹ̀ iṣẹ́ iléepo rọ̀bì tuntun àmọ́ ṣùgbọ́n àwa mọ̀ pé ó fẹ́ gba nǹkan is either kó fẹ́ gbà lọ́wọ́ èèyàn tàbí kó fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run tó bá fẹ́ gbà lọ́wọ́ èèyàn bóyá olóṣèlú ni bóyá ó fẹ́ gbàbó wọn lọ́la tó bá fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run a jẹ́ pé ó fẹ́ kí ọlọ́run arísìkí tí ọlọ́run fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan nínú àwọn tó fún yẹn lásìkò tó yẹ kí wọ́n jẹ tí wọn ò lówó yẹn ó fẹ́ kí ẹlẹ́dàá wọn ọlọ́run tó dá wọn tó wá rán òun sí wọn láti bọ́ wọn ní táìmù yẹn ó fẹ́ kọ́ ọlọ́run yẹn kọ̀ntínú láti máa bless òun ni níbo ni mo wá ń lọ. number one àfẹ́ bí léèrè pọ̀ pé bo ló ti rówó torí tó bá jẹ́ pé owó rẹ̀ lọ́kọ́ bá kò tó fi ṣe báwọn kó jẹ́ pé owó wa gan ló ti jí kó tó fi ṣe bẹ́ẹ̀ yẹn tó jẹ́ èèyàn kan millions of people ló ti ṣe bẹ́ẹ̀ tí wọn rántí aráàlú we don't want to discourage him àwọn kan ní jù lọ bẹ́ẹ̀ tí wọ́n ti kó lọ sẹ́yìn odi nàìjíríà tí wọ́n rántí àwọn èèyàn we don't want to discourage him but we are afraid we are afraid because bàbá wa tó wà lórí oyè nísìnyí bí ọjà ṣe ń jóná kiri nílẹ̀ yorùbá nù tó yẹ pé kánù wọn gbowó lọ ń gbà náà owó wọn sì fùnà torí wọn ti wọlé ìbò báyìí ṣé kì í sàṣàrà wa kan ní gbowó lọ kánù báyìí tí ń gbèrè sí lọ kánù ṣé sọmọ yorùbá ní gbèrè sí lọ kánù ṣé kì wa o ṣé sàwọn náà gangan fúnra wọn ni wọ́n tọ́jú ọkọ̀ wọn báyìí nítorí ipò tí wọ́n dì mú ṣé kìí ṣe owó nàìjíríà ìlà fi ń bọ́ igun kan for political reasons best known to the people doing it and fún àwa náà tètè wa òdi tójú wa fọ́ we need to know we need to ask questions we need to know kí ni ẹ fẹ́ gbà kánò nìkan ni thirty bags of rice wọ́n ní wọ́n rù kẹ́tíkẹ́tì i want to believe it's not true i want to believe it's not true ṣùgbọ́n tó bá true mo fi gbogbo ohun tí mo sọ yẹn ṣe àtẹ̀gùn wọlé ni ibo ni mo wá lọ gangan ṣe rí local government mẹ́ta ni mo ti wá ìyá mi àti bàbá mi wọ́n wá láti Akínyẹlé local government ní oko wa ló jẹ́ kí ní lókù gọ́ọ̀mẹ̀ntì mẹ́ta ọmọ àpàpà alágàájà bàbá dùnmádé tó ṣàánú sóbì àti títí tó gbóúnjẹ rẹ̀ sórí àjà àpàpà òsùn ó mú ẹni ó sùn jẹ àpèrọ̀rọ̀ bí ẹni ó sùn mọdúfọ adémọ níṣẹgi máa dé sẹsẹ fún òròlú ọmọ kẹláwẹ òròlú ọmọ kẹlàgbárò ọtún mi olódẹkẹ bá ń wádẹ òsì mi oló bàbà ẹgbẹ̀ndínlógún ni wọn kò ròjé nílé mọdúfọ adémọ níṣẹgi máa dé sẹsẹ fún òròlú ọmọ kẹláwẹ ládéládé ládé aláàfin ọládé adé aládìkún lagbàfà aláàfin ọmọ atẹkútakóró sin kún sin ọmọ ọtẹ gbòǹgbò ọ̀nà sómi sùúrù láwẹ̀ òròlú tó níyọ̀tọ̀ jàtẹ́ mo lẹ́ni lé mo sùn lẹ́ẹ̀kan mo lásọ ńlé mo rìn òhòrè balùwẹ̀ bàbá ìyá mi ni adégòkè àkànmú ọmọ agẹṣin jáwé ifá ọmọ atẹ́niwíjọ́ pípẹ́ pẹ̀pẹ́ ọ̀rọ̀ ọmọ bá gbọ́n lẹ̀ ìyá ìyá mi ọmọ Iléṣà ni wọn mọ̀ pé oore ni ó ṣe ń wò ní síkà bóore bá di bí ìpàdé dọ̀hún o so akínyẹlé àpàpà àti àpàpá àká àti àpàpọ̀ ọ̀dàn àpàpá àká ni wọ́n pè lápapọ̀ òjé mọ̀ òun wà mọ́ níyà àpapọ̀ ọ̀dàn òun wà ló náà dùndú tá a bá kò léléwòde tá a kò ń di òru tá a kò léléwòde ńlá débẹ̀ ẹ̀yìn ibi tí mo belong sínú lóko ní ti ìdílé ìyá ìdílé bàbá mo belong sí Ṣàgbà Ṣàgbà nìyẹn nídìílé bàbá mi Akínyẹlé ni méjèèjì wọ́ọ̀dù ló yàtọ̀ now ṣe wá rí ìgboro ọmọ àdìbàdàn ní létí èlòkù lábìrán ìnílé ìyá mi òjé ìnílé bàbá mi mo ní lókù gọọmẹ̀ méjì nígboro mo ní ẹyọ kan nílé èmi náà tún wá kọ́lé sí lókù gọọmẹ̀ntì ẹgbẹ́dá òdì mẹ́ta ó ti yẹ yín báwọn ọmọ ìbàdàn ni mí ìbàdàn ni mí tí mo bá ń sọ̀rọ̀ ìbàdàn ló ń sọ̀rọ̀ ẹ̀bùn ìbàdàn ni mí oríire ìbàdàn ni mí ọlọ́run jẹ́ kí n wáyé kò jẹ́ yọ wá mo ti ráyé wá ẹ discourse mi ń bàdàn ẹ fẹ́ ẹ kọ̀ ó dùn mọ́ yín o kò dùn yín o most especially political gathering political settings. Ọ̀yọ́ state ẹ̀yin nàkómi o ṣé wọ́n ti wá fún yín ní nǹkan àwẹ̀ NASFAT sí wọ́n ti dọ́dọ̀ yín bẹ́bẹ́ Islam wọ́n ti dọ́dọ̀ yín asarudin wọ́n ti dọ́dọ̀ yín awarudin àwọn àwọn wo ni mo ní sí ẹ dọ́dọ̀ yín àwọn tí wọ́n bọ̀ wá bá yín lọ́ra ni ọmọ ìyá yín ni ẹ dìbò fún this is twenty twenty two i mean this is twenty twenty four approaching 2025, politics yóò gbéra sókè tó bá ti di 2025. twenty five àwọn tó wà nípò wọ́n gbàgbé wípé wọ́n sì wà nípò wọ́n mọ̀ sáré pé wọ́n fẹ́ ṣe mí ẹni tó bá tún lè lo tíkẹ́ẹ̀tì sí ẹni tí ò ní lo tíkẹ́ẹ̀tì tí tó ń lo second term lọ́wọ́ yóò máa wú ẹni tí ó fún ní tíkẹ́ẹ̀tì favourite ẹ̀ yóò fẹ́ ní bébì yóò fẹ́ kó jẹ́ pé ẹni tó ń fàkalẹ̀ wọn gbé ló ń gbàkútì lé lọ́wọ́ ìjà ń bọ̀ <laughs> ìjà ń bọ̀ kò tí ì dé mi ò yó ṣùgbọ́n ebi ò pa mí nígbà tẹ́ ẹ̀ wá lẹ òwú elépo tẹ́ ẹ̀ lẹ tẹ́ ẹ̀ kí betí tí ẹ̀ sì kí orí àmọ́ tẹ́ ẹ̀ kí bojú tẹ́ ẹ̀ ríran èyí tẹ́ ẹ fẹ́ ṣe gọ́vnà twenty twenty seven ẹ méjì àtàrà wà ní àní òsì àṣìṣe ló lè pé kéèyàn kan jáde twenty twenty seven ó pò wọ́n ṣe mùsùlùmí kí mùsùlùmí ó tẹ̀lé pàfẹ́ dìbò àìmọ̀ ò lè fẹ́ wádọ̀ mi o ò lè ti fẹ́ kọ́ fẹ́ lórí yọmí o mọ̀ wulẹ̀ rí mi tó ọ̀bá ṣe mùsùlùmí kọ́ fẹ́ ṣe gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ ní twenty twenty seven i won't be i'm saying that take it to anywhere i am entitled to my opinion to my decision on that As àṣìṣe ńlá ni no matter whom you are no matter what you have, pé i'm here o oh. mo fẹ́ ṣe gómìnà twenty twenty seven o oh. mi ẹ̀ sì ṣe mùsùlùmí o oh. no àìsè ńlá ni ká ẹ gbé èèyàn kan wá bá wa ọmọ ìyá yìí ni ẹ dìbò fún o mùsùlùmí ni o ní twenty twenty seven àṣìṣe ńlá ni a fẹ́ mùsùlùmí twenty twenty seven a fẹ́ kristẹni twenty twenty seven a fẹ́ aláwo oníṣẹ̀ṣe a fẹ́ ní twenty twenty seven èèyàn kan la fẹ́ èèyàn kan èèyàn kan la fẹ́ ta la fẹ́ we want that muslim tẹ́tí rẹ̀ ò di tó fẹ́ jókòó lórí àga gómìnà twenty twenty seven tó fẹ́ ṣe campaign wá bá wa tẹ́ fẹ́ pè lọ́mọ ìyá wa abẹ́rí ní ìsìn kó jáde kó sọ ohun tó ń ṣe fún ọmọ ìyá rẹ̀ nínú Ramadan abẹ́rí náà apart from pé bóyá ẹ sponsor abẹ́ẹ̀sẹ̀ kankan afẹ́ ríbi tẹ́ ẹ ti ń pín oúnjẹ fáwọn èèyàn nínú oṣù yìí afẹ́ rí ibi tẹ́ ẹ ti ń fáwọn èèyàn lówó mo fẹ́ rí ibi tẹ́ ẹ ti ń pín oúnjẹ táwọn èèyàn wá ń gbà kẹ̀tíkẹ̀tí tí àwọn tí ò rí tí wọ́n fi sínú tí wọ́n ń rí sínú àwọn tí wọ́n ò rí tí wọ́n fi jẹ sàárì tí wọ́n ń jẹ sàárì èmi Oríyọmí Hamzat fẹ́ rí àwọ̀ challenge you that time na pomi o baba wa Kúnlé Sanni Alhaji Kúnlé Sanni this message is coming to you directly Ọlọ́run ò ní pa yín by twenty twenty seven àjọ wà ní OTM TMC gbogbo ẹ̀yin ìjọ Islam NASFAT bẹ̀bẹ̀ Islam Qorib Asarudin, Awarudin, I am putting this forward, sir. Sending this message to you. Ẹnikẹ́ni tá a bá rí sí bébí ṣe ń pàlú tó. on ah! the program with me. prógráàmù mi. Ó sì rí gbàǹgbà Owo ni owó ní há tẹ́lẹ̀. Ó sì lóun owo. ní há owó. Oúnjẹ làwọn èèyàn wá gbà lónìí ó sì ń ṣètò níjokòdó wọ́n sì dí Ṣàngó pa ó ń ṣètò níjokòdó wọ́n sì dí Ṣàngó pa ó ní káwọn oúnjẹ ló wọ́n àfẹ́ yẹn three hundred lónìí kódà ó ti náwó náwó náwó lónìí ẹ̀dẹ̀ wà nílùú èyí tí ń ṣèjọba lọ́wọ́ wà nínú yín o èyí tí ò ṣe tó fẹ́ bẹ̀rẹ̀ wà nínú yín o yóò wá di twenty twenty six ìwà máa rí àwọn ngo àwọn ngo tẹ́pẹ́ ọ̀pá àwọn ngo kan kìnnì kan foundation kìnnì gbogbo foundation yìí ni ó crash dànù kìnnì kan foundation kìnnì kan foundation are you blind are you deaf ṣe ẹ rí bí gbòòrò ṣe rí ni ẹ ráwọn ọmọ ìyá yín bá ṣe ń gbàwẹ̀ ni ẹ ráwọn ọmọ ìyá yín bí Yorùbá ṣọ́ra nínú ọ̀wẹ̀ yìí yóò fẹ́ fi àràmù jẹ sàárì yóò fi àràmù sínú fa. They don't know where the food comes from. They are looking for food anywhere. Anywhere they see it. They don't question again. Wọ́n àwọn èèyàn ṣàfọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ṣàfọ̀ mọ́ tí wọ́n jẹ mọ́. Wọ́n ṣàfọ̀ mọ́ ẹ̀ mọ́ gbogbo tẹ́rì náà ń jẹ. Ẹ̀wá rẹ̀ mọ́ bọ́rí. Físà ẹ̀wúmúra ni wọn ò tí ì fún wọn yìí. Tí wọn bá padà fún wọn ní físà ẹ̀wúmúra ọ̀pọ̀lọpọ̀ kúkú tẹ́lẹ̀ náà umra tí kúkú lọ náà wọ́n kúkú mọ̀ sákò lé wàhálà àwọn èèyàn nú àwẹ̀ náà ni kì ṣe pé gbogbo wọn náà wọ́n lọ rè sí lọ́hùn wọ́n sákò lé wàhálà àwọn èèyàn nú àwẹ̀ wọ́n lọ mọ̀ sunú òtẹ́ẹ̀lì wọ́n gbádùn títí tí wọ́n fi padà dé wọ́n náà náà lọ sí lọ́ọ̀ ni ṣùgbọ́n yẹn ọ̀ka wa ibi tó bá kálukú ọlọ́run ọ̀dà but if truly our, our vote we count in 2027 oríyomi hamzat wàláhì mo búra pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó ní ẹ̀mí mi tí ó gbàǹjọ tó bá wù wàláhì mi ń solóṣèlú wàláhì mi ń solóṣèlú wàláhì mi ń solóṣèlú. jẹ́ kí n mọ̀ náà sìn ẹni tí mo mọ̀ tí mo tẹ̀lé èmi àti ẹ̀ la ní kọ́ńtráàtì kọ́ńtráàtì tá a ní náà ò sì ju wípé n ó ṣe dáadáa fún ìlú mo sì tẹ̀lé torí pé ó ń yọjú ṣáájú àkókò ìbò àti ń rí kíbò tó tó náà lọ́jẹ́ ń tẹ̀lé n ò sì rẹ́nìkan nínú àwọn tó tẹ̀lé ní ìsìn tí mo lè pé wọ́n tẹ̀lé tí wọ́n tẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ n ò rẹ́nìkan n ò rẹ́nìkan nínú gbogbo ẹ̀ tó tẹ̀lé pé ókè o bíṣe ìmákindé ṣe ń ṣe ìrẹ̀lẹ̀ inú ó ṣe jẹ́ o wọn ọ̀rẹ́ nìkan àfi wọ́n máa bínú wọ́n máa bínú orí wọ́n máa bínú ẹni ó fún wọn lóúnjẹ jẹ ẹni ó forí ṣe fọrùn ṣe tí gómìnà fi wọlé tí gómìnà fi wá fà wọ́n sípò tí wọ́n fi ń jẹun nípò rẹ̀ àfi wọ́n máa bínú ẹ̀ bí aláfiṣe ẹni ó sì dalẹ̀ ò ní dalẹ̀ ẹni tó bá fẹ́ dalẹ̀ ò ní Take my word around give it to anybody Oríyọmí Hamzat ni mo ń jẹ́ olówó ṣebí tó ń là ń ná òrìṣà tí gbé ọ̀lẹ òsì iṣẹ́ apá ẹni nígbe ni kó mọ̀ dáa fẹ́ ni asúnmọ́ tó dáa fún tí dídá fún rẹ̀ ọ tí ọ̀ràn wá ní abólówó ṣe ẹ wò mọ̀jẹ̀ ń pòwe púpọ̀ kankan ẹ pòwe I am not angry. I'm hot. I am feeling bad. I am not happy. Majority of the the percentage of Muslim in Oyo State, if not more, is up to 70%. If not more, during the election, ọmọ ìyá yín ni ọmọ ìyá yín ni ọmọ ìyá yín ni ọmọ ìyá òṣìwò láàrí nígbà tẹ́bí ń pọ ọmọ ìyá rẹ tó yẹ pé gbà tí election bá dé nìkan lọ́mọ náà ti pọ̀ ọdọ́ ọmọ ìyá ọmọ ìyá wo ni ọmú ìyá yín ti kàn gbà náà ọmú ìyá yín kan ọmú ìyá yín kan come out and do something ní ọbẹ̀ yín you may not do it through Oriyomi Hamzat you may not do it through Oriyomi Hamzat you are fine you don't like me you don't like my face you don't like my style that's your own problem I do not beg for your likeness I don't care do something for the masses people are hungry ebi ń pa àwọn èèyàn èmi gba àwọn stop the pretense don't tell me you don't know whatever you have you might have distributed before now is for your political people àwọn olóṣèlú ẹgbẹ́ yín lọ́lọ́ kó nǹkan fún come out to the masses So, ìbò olóṣèlú ẹgbẹ́ yín nìkan ló nídìí ni ṣé ìbò olóṣèlú ẹgbẹ́ yín nìkan ló nídìí gbogbo ẹ̀yin ìmáàmù náà tẹ́ bọ́ sórí mímbà nígbà náà tẹ́ mọ̀ sọ̀rọ̀ ọmọ ìyá ọmọ ìyá ọmọ can't you go and meet your ọmọ ìyá now bàbá i'm calling you out go call your ọmọ ìyá let them do something kò sábúrú nínú nǹkan tẹ̀ ń ṣe pé ọmọ ìyá wa ọmọ ìyá wa fine ọlọ́run san yín lẹ́sàn-án rẹ̀ bàbá wa kúnlé san ni ẹ̀gúnlé ayọ̀ ẹ̀gúnlé ayọ̀ ayé yóò ní bàjẹ́ ojú yóò ní bàjẹ́ ẹ̀yìn yín náà sì ní bàjẹ́ ẹ ẹ ẹ sì ẹ sì ẹ mú délé gbogbo tẹ̀ ń ṣe yìí nítorí ẹ̀sìn ẹ mú délé kò ní kù dẹ̀dẹ̀ tẹ́ lọ bọ́ lọ́hún sí ẹ̀sìn náà lẹ́gbẹ̀ẹ́ lọ bọ́ lọ́hún Kúnlé Sàní bàbá Kúnlé alhaji Kúnlé Sàní sheikh Kúnlé Sàní please sir call your people don't bring them to us if you cannot bring them to us now don't bring them to us during election if they cannot listen to you now they must not listen to you during, during election and if they listen to you we will not listen to you during election sir. à ń jẹ ìfitárù káàkiri jẹ ìfitárù tilẹ̀kùn mọ́ rí kó àwọn ẹgbẹ́ wa àwọn èèyàn bíi wa àwọn táàgì mọ́ ṣàwàdà àwọn tí wọ́n ti yó mọ́ fún wọn ní ìfitárù jẹ enough of that enough of that ẹ̀ ń jẹ dínà ẹ̀ ń jẹ ìfitárù ẹ̀ ń ṣe pàtí náà ní ara yẹn ń jẹ dínà ẹ̀ ń discuss ẹ̀ ń discuss contract ẹ̀ ń jẹ ìfitárù. Give people food. People are hungry. Your brothers and sisters are hungry. They cannot have better food. They are eating haram. Some people are eating haram. They cannot differentiate between the right and wrong, what to eat and what not to eat again. The situation is tensed. No food for them to eat. We cannot concentrate even during prayer. because we are thinking of what to what to eat during sahur. So our tarawih we cannot concentrate. Our daily prayer we cannot concentrate because we don't have the assurance of what to eat to break our fast. Come out. The money you want to spend that time, oh yeah, bring it out. Bring it out. Come and spend it now. come and spend it now Oríyọmí Hamzat lórúkọ mi no apology if you are angry with this please keep increasing your anger I will not apologize if anybody want to fight with me on this please start the fight. Assalamu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 ibi ni kò máa wò Drive TV thank you kí wí. Drive TV, driving you round the world.